ìṣẹ̀ṣe làgbà ẹ má gbàgbé. mo lérò pé gbogbo wa la mọ atakóró lóògùn ọ̀fẹ́ mm-hmm. tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. kó kàdà. Get Better Life TV dé wọn lálejò. bí mo ṣe gòkè lọ sí ilé agbára wọn ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ah wọ́n fi àwọn ẹ̀yin ajá àná kékeré káyé oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ní tó jẹ́ nǹkan agbára wọ́n fi wọ́n wá ẹ máa bá wa kà lọ. ẹ wọlé. Mm. tó iléeṣẹ́ la dé yìí iléeṣẹ́ ńlá lè wà yìí ẹ mọ̀ pé ní kóòtù májísírèètì wa kóòtù wa májísírèètì láti kúrò yẹn àìkọ́sílẹ̀ àmì ìjọba yìí tí a fẹ́ jókòó dá ifá fún yàn ibi tá a máa wà pé fẹ́ dá ẹ̀rìnlógún ẹni tó ń pè ní ẹ̀rìnlógún leléyìí bẹ́ẹ̀ ni ẹlẹ́rìnlógún òun ni kẹ ibi tí ọ̀sán yẹn wà ní. No ló máa pé wọ́n tanná sí gbogbo ẹ̀ tudo então ele ni. tó ẹ o àjọ wọlé pọ̀ ni so a lè fi gbogbo ẹ̀wọ̀n yín dáadáa jẹ́ ń Ìjàǹbá ọ̀nà leléyìí o. Ẹni tó gílóòbù iná rà ibi tí ìmọ́lẹ̀ bá wà náà láti ríná. Inú ilé ọ̀sán yìí la wà yìí. Ibi tí àwọn òrìṣà wà lẹ yìí. Tẹ bá wo ọ́fíìsì mi, ẹ́ rí i pé títì ni ló wà ẹ̀rì pé ọ́fíìsì mi títì ló wà kì í ṣe pé inú agboolé àṣẹ ń wọnú lẹ́kàn lọ́lọ́run ẹ̀rì pé ọ̀sán ìlẹ́wò yìí ọ̀sán ìlẹ́wò yẹn ilẹ̀kẹ̀ wà lọ́rùn yẹn abu ẹ̀lẹ́wò lẹ́gbẹ̀ẹ́ yẹn abu ẹ̀lẹ́wò lẹ́gbẹ̀ẹ́ yẹn hmm. iná tẹ́ ẹ̀ tọ́ sí lójú yẹn ẹ̀fílẹ̀ ẹ̀ lọ kámẹ́rà tẹ̀ náà sí lójú yìí torí pé mo wà ń bí ni o ẹ̀fọ́ ní pé kámẹ́rà wájú ẹ̀ á paná ó sì máa bàjẹ́ takọtabo lẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ara wọn yẹn. so ojúbọ ọ̀sán ilẹ̀ ń wọ̀ yẹn. bàbá ṣé ó nígbà tí ẹ yẹ ọ̀sán yìí máa irú ìní sunday báyìí àkíndáre yìí lóhùn níbi tá a pè rárá ilé ni ìlú gàdí tó máa ń dìde ẹ máa wò tá a máa pè ṣé ẹ ti gba pàdé níta a bá pè ẹ yóò dá wa lóhùn tó dìde a fi ṣe DNA test pẹ̀sìn wo yìí àwọn kẹtẹ sọ pé ọmọ òkókó ló wà mí agbé sínú ẹ àwọn kẹtẹ gbé yẹn ní bẹnu ẹ kọlọ kó sànù wa lára tí mi jogún ọlọ́ba tèmi nìyẹn so kò sí iṣẹ́ tá a fi fi ṣe tá a fẹ́ gba property lọ́wọ́ èèyàn tó fẹ́ bí àwọn wáyà fẹ́ mu àbọ̀ jí ọmọ gbé afẹ́fẹ́ padà àbí wọ́n bẹ́ẹ̀ du ipò ẹ̀ alẹ́ ránṣẹ́ lórí ẹ̀ kò sí wo yẹn tá a dá wa lóhùn tá a bẹ̀ jẹ́ nǹkan tí a fẹ́ ẹbí yẹn ṣe wà nìyẹn aṣọ ti mú wọ̀ ẹ̀ tó wọ́n yìnbọn sí mi lọ́rùn lélẹ̀ tí wọ́n tẹ̀síṣẹ́ mọ́ wọn nìyẹn aṣọ yẹn lẹ́wọ̀n ẹ gbọ́ síbẹ̀ wọ́n ní free àti wọlé síbẹ̀ ẹ free òun nìyẹn ìgbìmọ̀ àrẹ̀gbẹ́ kejì kejì ẹ̀ nìyẹn. àwọn àbáláyé ni o kí sí pé ìyẹn ṣe ìran ẹwù dáadáa ẹ̀wọ̀n tó bá lójú ní rí aṣọ àìrẹ́ àbáláyé nù méjèèjì so ó yàtọ̀ sí pé ẹ wọ́n sì lé àbí kankan ni. ó mẹ́rẹ́lá ló wà ní kòkòtò ẹ̀wọ̀n yẹn mẹ́rìnlá ló wà nù ẹ̀ ó tẹ̀ wọ̀nyí. ẹ̀yìn yìí sẹ́wọ̀n pọ́ ẹ wá wo bí gbogbo ẹ̀yìn kúlẹ̀ yìí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kẹrì ìṣebi tí alẹ́ ti sọ pé à bí àwọn nípa ẹ̀fọ́ mọ́lẹ̀ àbí wọ́n rì gbogbo ẹ̀kú lónìí ẹ gbogbo ẹ̀yìn yẹn ẹ wọ àwọn ẹ̀yìn yẹn ẹ wọ́n ń gbé gbogbo ẹ̀yẹn ní tọ́lẹ̀tì ilé ìwẹ̀ ní méjèèjì ọ́fíìsì ní ìsàlẹ̀ yẹn ẹ̀rí báyẹn. so gbogbo àwọn ní pipe àfẹ́ kankan kò sí gbogbo àwọ̀ àwọ̀ àwọ̀ mọ́ pa yẹn àwọ̀ ẹ̀ ṣe gbọ́ ọkọ sọ̀rọ̀ máa jókòó sí nígbà mi sáà ṣe ní fàáńdà ṣòwò nìyẹn. yẹ láti fi dá ẹ lóhùn ẹni lógún ipá fipá béèrè nǹkan bẹ́ẹ̀ yẹn yes ṣòwò nìyẹn ṣé ẹ̀kọ́ ilé yìí ni àbí báwo ló ti jẹ́. mi ò kó rẹ́rìndínlógún gẹ́gẹ́ tí mo ti sọ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wá mo bá lọ́wọ́ bàbá mi ni àbá láyé sí ni nígbà tèmi náà fẹ́ máa padà máa lò wọ́n padà lọ rẹ́ ló ti pẹ́ tí wọ́n ti lò ó lè bẹ̀rẹ̀ iṣẹ́ padà ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ bílíìfù pé wọ́n ń ta owó ẹyọ lọ́jà no no no no owó ẹyọ ọ̀tọ̀ ẹ̀rọ̀wó ọ̀tọ̀ ẹlẹ́sìn lógún ni a máa ń wọ ẹlẹ́yẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sì ń wọ a máa ń wọ ẹni sixteen ni mẹ́rìnlógún ó dẹ̀ ní odù tí kankan máa ń sọ bàbá dàáfì báyìí pé mo da ifá àwa la máa mọ tó máa sọ jáde bá a kò da ifá báyìí àwa la máa tó sọ ìdí di méjì odò tán lójú méjì tó mèrè jù kọ̀ọ̀kan kó lẹ́tà bóde ẹsẹ̀ bánà di ọmọdé ẹjẹ́ kẹrẹ́ ló ta ní òde owó ojú ìsánmà àtẹ́júmọ́ asẹ́bílẹ̀ ajá ń rojú kan lájọ́ gbọ́dọ̀ débi ìwọ ni bàbá dà ń sàlámọ́ tó sọ ṣùgbọ́n ìdílé akọ́kọ́ pé wọ́n ń kó wọ́n ń dà torí pé ẹni tẹ́ bá wà fún ìdábá fún torí nígbàgbọ́ nú ẹ̀ ni o ẹni tó nígbàgbọ́ nú ẹ̀ tọ́kàn ń dà pàrí jẹ kò lè jẹ́ lójú kò lè mọ́ àfi tẹ́ bá ń sọ ọkọ tó ṣe sẹ́ni kankan nínú ayé ẹ̀ fún ẹ pé ah ẹni máa sọ tó wà ní àwọn tó ń bá mi ń jẹ́ ní àkọ́lá fún látọ̀ mọ̀ kó yes confam but àwọn kọ́sọ́mà mi mọ̀ mọ̀ sábà láìkẹ̀ bí ọ̀fun ìyẹn ní a máa ń bá sọ̀rọ̀ mọ̀ ń gbọ́n ọ̀tẹ̀ gbígbọ́ inú nù ọ̀fun yìí ní ọ̀fẹ́ máa rí ní ẹ̀ à ń kíkí nìyẹn èyí nìkan nìkan ìyá kẹ̀kẹ̀kẹ̀ wọn ẹ̀fẹ́ but ìtọ́ máa bá wọn sọ̀rọ̀ táṣọ solution direct kíákíá táṣọ tó kú ti ń jà wọ́n wọ́n fẹ́ mọ̀ ọ̀sán yín wà o nígbà tẹ́ bá padà wá á gbé ẹ̀sọ́ fún àwọn olólùfẹ́ yín nígbà tẹ́ bá máa fún ní appointment pé ẹ fẹ́ padà rí mi á gbé ọ̀sán yín síta gbangba gbogbo ayé tí ń lọ tó ti ń bọ̀ ẹ wàá jọ máa sọ ní live títì so àwọn ọmọ bóyá wọ́n rí páìpù rí bẹ́ẹ̀ ni àbí wọ́n gbéyàn sínú kan tó ń dún ní àmàmọ̀ nígbà náà so àwọn fẹ́ ṣe kọ́mọ nàìjíríà fi máa jẹ àǹfààní ni àfipáyọ lára hmm. so ó ti jẹ́ nìyẹn àmì Ọlọ́run.